الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقل الله الله بعد صلاة وكفي وشيخ جرادة النبي محمد صلى الله عليه وسلم أني من صلى العشاء في جماعة النبي صلى الله عليه وسلم أني بقبل كان توبة في صلاة العشاء pẹ̀lú jọmọ́ fàkà anama kọ́ọ̀mà ní sùpàlẹ́yìn onírú ẹni bẹ́ẹ̀ ó dà bí ẹni tó dìde dúró kírun fún ìdásí méjì òru kéèyàn fi odidi ìdásí méjì òru kó fi kírun ẹni tí ó bá kí sọ̀látù nàìjíríà ní jamaha irú ládàá tí ó máa gbà nìyẹn ó wá ní wàmà fi jamaha ti gbogbo ẹnikẹ́ni tó bá wá kírun sóbùhá ní jamaha. ànábì sallallahu alayhi wa sallam ní faka annama qama nisfa al-layli ó ló dà gẹ́gẹ́ bíi pé ẹni náà dìde láti kírun ní ìlàjì òru tí a bá wá wò téèyàn bá wá ní àǹfààní tó lórí ọ̀fẹ́ an yusalli as-subha fi jama'atin wal béèyàn bá ní àǹfààní láti kí subuh ó kí ó tún kí 'isha ó kí fàkà ànàmà kọ́ ọmọ lẹ́yìn làkúlàhà irú ẹni bẹ́ẹ̀ á dà gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo òru ẹ̀ tó fi kírun ló fi jẹ́ wípé nínú tí a gbọ́dọ̀ máa gbìyànjú lé lórí láti rí wípé à ń jẹ́ ẹni tó ń ṣe àpáǹtètè láti kí òun náà ni sọ̀láàtù sọ́bọ̀ wà sọ̀láàtù làìṣà òun ni irun sọ́bọ̀ àti irun àìṣà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní akọlù sọláàtì alálùmọ́nàfíkì ó ní ṣe ráwọ̀ mọ́nàfíkì irun tó nira fún wọn jù láti kí sọláàtù sọ́bọ̀ wa sọláàtù làìṣà ànábì ní òun náà ní irun sọ́bọ̀ àti irun àìṣà kí ló fà tó fi bá nira fún wọn ni wípé a pé ní ayé ìgbà títí wọn ni gbogbo ẹlẹtírísítì táwa ń lò yìí àwọn iná tí wọ́n lè máa lò ní àsìkò yẹn bóyá ń tan àtùpà ni àtùpà tó ń tàn gbà yẹn gan ó lè má mọ́lẹ̀ tó fi ìgbà táwa tún ṣì bá láyé àbí ìtàwọn bàbá wa bá láyé àtùpà tí wọ́n tún wá ń tàn gbà yẹn ní wàhálà tí wọ́n máa ṣe kí wọ́n tó rí náà tàn nígbà tó bá ní àwọn èèyàn wọ́n ṣe ìṣá òkúta mọ́ra wọn ṣe àròpó ìzì bẹ́ẹ̀ náà ni kọ́ dẹ̀ ṣá òkúta méjì mọ́ra wọn kó sáré múná wá so a máa bí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà wọ́n á máa kírun inú òkùnkùn ni wọ́n ti ń kí i látara kó ti jẹ́ pé inú òkùnkùn ni wọ́n ti ń kí i ọkọ̀ mùnàfìkì abalẹ̀ pé tóun ọba lọ mọ́ṣáláṣí kò sẹ́ni tó máa mọ̀ torí wípé ọlọ́wọ́n ọba àlekè ọlá sọ wípé àwọn innal mùnàfìkì àwọn tí wọ́n jẹ́ mùnàfìkì yẹn wọn kì í kírun wàyídà kọ́ọ̀mù ìlà sọ̀dá ti kọ́ọ̀mù kùsàlà ọjọ́ táwọn mùnàfìkì bá fẹ́ kírun wá kí pẹ̀lú òròjú ni yúrọ òwúlà nàásà èyí tí wọ́n bá kí yẹn lẹ́yìn pé wọ́n kí pẹ̀lú òròjú yẹn wọ́n á tún kí nítorí káwọn èèyàn lè mọ̀ pé wọ́n ké ni. wàláyà kúrú náà lọ́ha ìlà kọ̀lí ìlà wọn kì í rántí ọlọ́run àyàfi díẹ̀. so gbogbo gbàtímù náà fi kí bá ti láǹfààní láti escape rántí ọlọ́run wọn máa sá lọ ni torí pé wọn ò fẹ́ rántí ọlọ́run náà àyàfi tójú bá ká wọn atọ́lù sọ̀láàt èyí tó le jù fún mọ̀nà fìdí nìyẹn sọ̀láàtù sọ́bọ̀ wà sọ̀láàtù àìṣà ìrun súbí àti àìṣà wọn kì í fẹ́ kí i sò ló fi jẹ́ wípé ọlọ́run wá fi ládá tó pọ̀ sí sọ̀láàtù àìṣà àti sọ̀láàtù sọ́bọ̀ ẹni tó bá kí méjèèjì ní jàmáà fàkà ànàmọ́kọ́ ọmọ lẹ́yìn làkúlẹ̀ ha irú ẹni bẹ́ẹ̀ a máa gbaládá ẹni tó dìde láti ìgbà tá a ti kí sọ̀láàtò làìṣà tí ò wá níṣẹ́ méjì tó yanná fìlà ó yanná fìlà tó fi di àsìkò sọ̀láàtò sọ́bọ̀ ó wá gbẹrun sọ́bọ̀ ṣì dúró irú ládàtẹ́ni náà tó máa gbà nìyẹn kọ́lọ̀ ọba kó fi wá ṣe kò gbẹ dáadáa nínú àwọn oore tó so mọ́ irun sọ̀láàtò sọ́bọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ojú oyé wa ó ní sọ̀láàtò ó ní rọ́kà àti alifájìr ó ní ṣe rírun rákà méjì tá a máa ń kíká tó kí sóbò ṣìyẹn khayrun mina dúnìyà wà máa fi ha ó lọ́lá ju gbogbo tó ń jẹ́ ayé lọ àti gbogbo tó ń bẹ nínú ẹ̀ nígbà tí nọ́fìlà méjì tá a bá yọ yẹn tó bá lóore ju gbogbo ilé ayé àti gbogbo tó ń bẹ nínú ẹ̀ lọ́jọ́ mọ́ fama balukum fi bi salati subh kí la wá fẹ́ sọ nípa sọ̀láàtù sọ̀bọ̀ nígbà tí rọ́kàtà alfajir tó bá ti lọ́lá jùlé ayé àti gbogbo tí ń bẹ́nu ẹ̀ lọ kọ́lọ̀ ọba àlèkè ọlá kó má ṣàìfi irun kó fi rọ̀ wá lọ́rùn kó fi rọ̀ wá lọ́rùn awwalu ma yuhasabu bihi al-abdi yawm al-qiyama as-salah nǹkan alákọ̀ọ́kọ́ tí ọlọ́run akọ́kọ́ ní kí wọ́n gbé yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá bóyá ẹ̀ evaluate ẹ̀ òun náà ní ó túmọ̀ sí pé ẹni tó jẹ́ mùnà fìkì ẹni tó jẹ́ kèfèrí ọ̀n tí ẹ̀ ní túṣẹ́ wò débi pé wọ́n fẹ́ wò pé ṣé irun wà ń bí abí òsì ń bẹ torí iṣẹ́ tí ò bá ti sí irun bẹ̀ wọ́n ní tú wò. wàkọ̀dìmnà ìlànà amílùmínà amẹ́lì fàjàlnáwó haba mansura ọlọ́run la máa dojú kọṣẹ́ wọn àdèmà dànù bí èlùbọ́ ni à kú dànù kọ́lọ́ máa ṣiṣẹ́ wa bẹ́ẹ̀ kọ́lọ́ kó fún wa ní dáadáa ṣe.

وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين